speaking o tọrọ ló sọ torí pé nǹkan tẹ́yẹ bá jẹ báyìí ni ẹ máa gbé fún mi kọ́ ló ń ṣáájú kó má fi kú tó yà pa gbé wọn. àmì o jésù òótọ́ hmm. ọ̀rọ̀ ló sọ o máa fi ọmọbìnrin kan tó ń kọrin fi ṣe example ọmọbìnrin yìí máa lówó ọmọdé yìí lówó débi pé wọ́n gbọ́ lọ́rùn ṣùgbọ́n kò rówó ọ̀hún ná ó ní débi pé ó fi sílẹ̀ ilé ayé lọ ni ẹ wá gẹ̀ẹ́sì iye tọ́ba lákàùntẹ̀ nígbà tó kù. èlò ṣé kò ṣe tí mo kà yẹn tó sọ bá one sixty million lákàntì. a dà fún ẹ one hundred and sixty million naira. mo rí kà owó tó bá lákàntì ẹ̀ ní òun dẹ̀ ní breadwinner family wọn ó kọ̀ ṣiṣẹ́ sílẹ̀ fún wọn ni kò rí ná. ọlọ́run má ṣe títí wa bẹ́ẹ̀ o. ṣe bẹ́ẹ̀ ni tó ti kú là ń sọ ẹ̀ èèyàn tó wà life right now ńkọ́ tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí musician tó sọ wípé she has over three hundred million naira in her account kí ló dé <sighs> kí àpò na only she ah. apart from other endorsement deals new o advert and all that <laughs> hey emi csc e decide you know coming i am anti broke <laughs> if i hear tí n bá fẹ́ olówó nǹkan máa eh. no be say just olówó ẹni àwọn olówó say because they pop small small bottles <laughs> olówó bíi dangote hmm. olówó be ọ̀tẹ̀ dọ́là ah. una go run for me last. ẹ tẹ̀ jọlọ ẹ wo ẹ má ti pọ̀ jù rẹmi ṣebí àwọn tẹ́yìn tí ẹ̀ ṣe ń sọ yẹn sìn wọ́n wà into entertainment àárín tó ń kọrin àárín tó ṣe fíìmù wọ́n gbẹ̀dọ̀ símẹ́ǹtì yìí owó kékeré kọ́ ló ń fún wọn bí tó ti ń gbẹ̀dọ̀ símẹ́ǹtì yẹn. Ah! àwọn gẹ́ẹ̀sì kan wà mm-hmm. àwọn ọmọdé yìí lówó lọ́wọ́ ṣe tí n bá sọ̀rọ̀ gẹ́ẹ̀sì àwọn ọmọ tí mo sọ̀rọ̀ àwọn ọmọ bíi twenty five mm-hmm. twenty six yìí tó jù nù wọn max twenty seven eh. àwọn ẹni burúkú owó àwọn ẹni jàlájà owó ọ ikọ̀ oh! wà ládùúgbò mi ọ̀rẹ́ mi ṣòro ọmọ tí mo ń sọ yìí ah! tí n bá rẹ ọmọdé yìí àyà máa ń gbà báyìí pé kí ló dé mo ọmọdé ìṣirò owó yìí ọmọ yìí ní owó lọ́wọ́ no mi ní ṣeré mi ṣeré mi ṣeré ọmọ yìí ní burúkú owó lọ́wọ́ but jẹ́ ká sọ̀rọ̀ nípa mọ́tò mẹ́rin ká sọ mọ́tò ẹ̀ ká sọ ride mhm. àwọn alọ́rin pumping àwọn mọ́tò tó yẹ pé tó bá rí bá máa pè é ṣọ́kọ̀ lélẹ́yìí sórí jíwàgàn ó wà ń bẹ̀ eh, Ferrari ó wà nbẹ ṣé wàá dà àwọn mọ́tò tí mo sọ yìí iye tó kéré jù nbẹ twenty five million naira ah. ọmọ ìyá rẹ̀ ní tó thirty. ẹ wẹ́rọ máa. mi ò parọ́ sọ́dọ̀ pé mo ń parọ́ ni kódà ah, tó bá dàbí irọ́ ẹ wá sílé mi ẹ wá sàdúgbò mi kí wàá rí nǹkan tó ṣẹlẹ̀ sórí àwọn bouncers tọmọdé wa mi ìmọ̀ ibi tó ti rí ọmọ sórí àwọn òmìrán tó yẹ pé wọ́n ga tó jẹ́ pé èmi kò máa ń wọ̀ báyìí apá wọn kọ̀ọ̀kan tó báyìí hmm. ìkọ̀ọ̀kan tó báyìí wọ́n tó five. ẹ wẹ́rọ sáà o try o parọ́ rara. <laughs> ó yẹ ìjọ mà mọ́mì wa iṣẹ́ wo gan-an ló mọ̀ o ṣe dáre sórí nǹkan tó máa ń bí mi ní àti nǹkan tó máa ń break àti mi lóbìnrin lọ́wọ́ mi yẹn eh? nǹkan tó máa ń jẹ́ kí orí fọ́ mi nǹkan tó máa ń jẹ́ kí n máa wò pé kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé kí ló dé ó máa ń fọ ẹ lórí bó máa ń fẹ́ kó kó dàbẹ̀ kó fẹ́ máa ké. understand ah. understand kò ní ọmọ tó lówó lọ́wọ́ tó wà òkè tó set tó tó ẹ lọ́jọ́ orí kàn bẹ̀rù pé what do you do for a living wọ́n sọ fẹ́ pé ah, bó ṣe wà yìí òun ti ṣiṣẹ́ lọ́rùn òun wá lówó láyé ni òun bọ́lá òun ṣe dáhùn nìyẹn ọmọdé òrìṣẹ́ kankan tó ń ṣe. ó chi ló ń ṣe Ọlọ́run. ilé ayé kan hmm. tèmi wà o tí èmi tí mo wà o eh. oṣù ọ̀ tó dá mi lójú ni pé mo máa lówó mo máa ní nǹkan tó ń pè ní owó ah, tó rà àwọn ọmọ kéékèèké ọkùnrin obìnrin tó ń lówó lọ́wọ́ wọn ní orí méjì ṣe rí orí kan tí mo gbé wá láti Togo yìí mo gbọ́dọ̀ lówó all the way from Togo mo máa make here. olówó lọ́wọ́ olówó ọ̀rẹ́ mi ní kí o máa gbàdúrà pé bàbá gọ́ọ̀dọ̀ pick up pick up èmi náà fẹ́ wa rénjò eh, mo fẹ́ wa rénjò Dangote olórí méjì ọ̀tọ̀dẹ̀ náà lè rí èyí ojo ọlọ́run ọ̀run pick up pick up èmi náà fẹ́ wa rénjò. Ah. ẹ wo kò sí ráìsì. Oh, ah. èmi láyé mi ìyà mà jẹ mí o mo ń jìyà mo ní mò ń gbádùn mo á mi di local champion láàrin àwọn ọ̀rẹ́ mi àtàwọn ará àdúgbò mo ń ná thousands àwọn ẹgbẹ́ mi àwọn tí ò tiẹ̀ tó mi pàpà wọ́n ná millions ọlọ́run báwo ló ṣe pín kínní ìbáyìí báwo làwọn kan ṣe ṣorí tèmi ò ṣe bẹ́ẹ̀ ah, ah, ọlọ́run máa láti wá kó ṣe sọ̀rọ̀ mi kìí tọ́lọ́hún gan bá wà nǹkan ṣe sí mi gan wà nǹkan ṣe sọ́wọ́ ara mi kò jù bẹ́ẹ̀ lọ. <sighs> subhanallah subhanallah subhanallah um, sista Teniola ṣé bọ́lọ̀ náà ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni àfa. àbí ṣe ní àfikún àbáyọ kúrò nínú ẹ. ẹ wo àfàṣẹ́rì tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé àná ń gbà tèmi ọ̀rẹ́ mi wọ kínní mo rí àwọn twenty three twenty four twenty five twenty eight tí wọ́n ti kọ́lé rẹpẹtẹ wọ́n ti ra oríṣiríṣi mọ́tò kó ti máa ra lé sí màgòdò kó máa ra ivo kó máa ra jíwà gọ̀nàfà ẹjọ́ kí ló fi ṣe orí tèmi ò fi ṣe àwọn olórin yìí kí náà ń kọ mélòó ní nǹkan tó ń kọ náà wọ́n tó ń ra mọ́tò ńláńláńlá tó ń ra eré sí banana island afa. olórin nìkan lẹ́yìn tí ẹ rí ni ẹni tí ò ń ṣolórin gan-an láwọn ọmọ twenty two twenty three twenty four wọ́n kún lọ́dọ̀ wa tó máa ń wá bí dáadáa tí wọ́n ń ṣolórin tí wọ́n ò tiẹ̀ ṣe nǹkan kan wọ́n ti ṣí ilé ní àìmọye ilé náà ní ọlọ́run ò ṣe dáadáa fún yín tó sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí o ọlọ́run ò ṣeré fún yín rárá mo fẹ́ kàn béèrè nǹkan kan lọ́wọ́ yín mi ò mọ̀ bóyá ẹ ní mọ́tò tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ti lò rí àbí bákan. mo ní àfàn toyota venza yẹn náà ni mò ń lò. toyota venza. bẹ́ẹ̀ ni sàn. péré. ó nìkan ni. ọ mhm. ṣé ibo lẹ ń gbé. agodo ṣangiṣan magodo ní ṣàǹgíṣà ẹ̀ ń san rẹ́ǹtì ibẹ̀ ni àbí wọ́n ń bá yín san. èmi náà wọ́n san sáà. ẹ̀yin lẹ ń san kì í ṣe pé ẹ̀yin lẹ kọ́ bẹ́ẹ̀. èmi ah ọlọ́run ṣe dáadáa. àfàmù rẹ́ǹtì lè ní èmi kọ́. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. àwọn ọmọ tá à ń wí tán bá dọ́dọ̀ àwa gan àárín wákàtí kan wọ́n á dẹ̀ ṣe gbogbo ohun tẹ́yìn níyẹn wọ́n á lù ú gbàǹjo wọ́n á fún yàn kan tí ò ní pé wákàtí kan tán ò ní bẹ́yìn wò. ẹ wà fàtórí ẹ̀ náà mo ṣe sátọ̀ yín wá ẹ ṣàánú mi ẹ má jẹ́ káwọn ọmọ yẹn ráìdì mi gbogbo ọ̀nà kọ̀nà gbogbo nǹkan kí nǹkan tó bá ná yín tọ́lọ́run bá fún yín lágbára ẹ̀ oníkẹ́ bá mi fi ṣe mo fẹ́ lówó ṣe àpá mo láti lówó yìí mo fẹ́ ní jíwagàn mo fẹ́ ní benz mo fẹ́ ní ivo mo fẹ́ ní gbogbo àwọn mọ́tò ńláńláńlá gbogbo mdx àwọn àkúrà ńláńlá gbogbo ẹ mo fẹ́ tó jọ sínú ọgbà mi ní banana island. fọkàn balẹ̀ kò sí nítorí ẹ má ní gbogbo ẹ ẹ ní jù bẹ́ẹ̀ ẹ àà tó bá jẹ́ àwọn bàbá wa àwọn lè máa fẹ́ ṣe fún yín but ọlọ́run ti dá ọlọ́run rí pé àwọn mẹ̀kúnnù ń jìyà nílùú ìpúpọ̀ ẹni generation tiwa fi dé ẹ fọkànbalẹ̀ ó kàn jẹ́ pé nǹkan mẹ́ta péré lè máa wá fún mi tẹ́ bá ti wá rí nǹkan náà owó bá dé ẹni kí ni nǹkan náà omi ni bẹ́ẹ̀ ni o ẹ ṣe àkọ́kọ́ ń bẹ̀ ẹ máa lọ wá omi òkun omi òkun. ẹ̀ṣẹ̀ lé ní. <laughs> èmi àfa. ẹ̀ǹkejì omi kànga. ẹ̀hẹ́ omi kànga yẹ. ẹlẹ́ǹkẹta omi adágún. adágún ok ok ok. ẹ̀mọ tó ń pè ní adágún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo mọ̀ sá bẹ́ẹ̀ni sá. ẹ bá mi wá ó kàn jẹ́ pé ìwọ̀ kan tó ní rèé aago méjìlá ọ̀sán lẹ gbọ́dọ̀ bu àwọn omi yìí ṣé àwọn kó wá túmọ̀ sí pé ẹ lè bu níjọ́ kan náà. bẹ́ẹ̀ni àfa. nítorí tẹ bá bù kan ní aago méjìlá ọ̀sán lénìí ẹ lè bù kejì ní aago méjìlá ọ̀sán ọ̀la kẹ́ bù kẹta láago méjìlá ọ̀sán ọ̀túnla ìdí nìyí tí màá fi fún yín ní ọjọ́ méje. àfà ọjọ́ méje láti wo omi adágún omi kànga àtomi òkun ewu àfà ọjọ́ méje ti pọ̀ jù kò lè tó àṣetán ewu àfà twelve èní ò tí lù mhm. twelve ọ̀sán ti lù mo lè rí kànbù lẹ́ni máa tí bá bùtò kun lẹ́ni máa lọ bú ti kànga lọ́la máa lọ bú tadágún lọ́túnla ni mo bá rómi lómi bá pé. ẹ ẹ tẹ́tí o ẹ tẹ́tí o kò gbọ́dọ̀ lé lágo méjìlá kò sì gbọ́dọ̀ dín lágo méjìlá. àfàyàn ò ṣe problem. tẹ́ bá ní ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn náà ó dáa á jẹ́ pé ẹ̀mọ́ tó ń lé yín nìyẹn. ẹ̀yin ẹ kó débí ẹ wá fẹ́ àwa àtọ́lọ́hún lẹ̀ kẹ́ fi yòókù lẹ̀ fún wa ọlá àwọn bàbá bàbá bàbá tó kọ́ wa ní kéwú ní ah. mọ̀ ní gbogbo ẹ̀ tó jẹ́ pé bàbá ni ká máa dárúkọ wọn báyìí tílẹ̀ fi máa ṣú tó tún máa mọ́ àlè dárúkọ wọn tán nínú wọn ni imam hasan olówó hmm. inú wọn ni eh, eh, mukadam fatai quadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlá wọn ẹ máa lówó lọ́wọ́ ẹ máa rí ṣe báwo ni lọ́bọ́ ṣe ṣe orí kí ó ṣe ẹ̀yin ọmọ thirty two years àwọn ọmọ twenty twenty one wọn á ná wọn níláárí wọn ń gun mọ́tò tẹ́yìn ogun ẹ wá lẹ́yìn lówó ẹ fọkàn balẹ̀ ti lówó kò sí wàhálà àwa béèrè lọ́wọ́ ọlọ́run ìdí tó fi rí yín lẹ̀ tí ò fi ṣẹ̀yìn lóore tó fi jẹ́ pé gbogbo ayé tó kù ló ń ṣe lóore àtàwọn ọmọ tí ò tó yín á béèrè ẹ ṣé o ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ń sìn yín. èmi Tẹ́níọlá Jacobs èmi obìnrin bí ọkùnrin fúnra mi ìwòye ọjọ́ méje ń sìn a máa bá àwọn lọ́lá jùlọ jẹun àwọn olówó ńláńlá àwọn èèyàn gidi àwọn tó ṣe rí mọ́yàn àwọn olówó kan tẹ̀tún wà wà pé pé èèyàn mórúkọ wọn ṣùgbọ́n wọn ní owó ìsibí téèyàn ń rìn sí wọn pariwo ara wọn síta ara àwọn tí mo fẹ́ bá tó nìyẹn èmi náà ara máa ṣe ọmọ lẹ́yìn wọn wọ́n ṣe my daddy hey i want my daughter ha ó ṣe gbogbo bí gan-an ó máa dí string ká ní tv ó ṣe ẹ ráyè èmi gan fẹ́ máa wo àwọn latest latest mọ́tò ah n ò ráyè rárá orí nǹkan ọmọlọ́mọ bẹ́ẹ̀ náà ṣe máa múra sẹ́yìn ó ṣe parẹ́ ọlọ́run àwọn ọ̀rẹ́ mi gan àgbà àwọn fámìlì mi gan àgbà tẹ́ni jọ mọ́ ní ẹ̀wọ̀n tí bí akẹ́lẹ́ gbọ́rọ̀ ìjọba tí wọ́n ń sá rẹ̀ tó ń yẹ̀ mọ́ bí mo ṣe wàhálà márùn mi ọ̀rọ̀ lọ gbé tẹ́ni district tó bá dìgbà yà mọ́ let the journey of my richness begin ò ṣe parẹ́ ọ̀ Back it, back it, back it, back it, You are very, very stupid. come, come down, come down. Wait Check, don't you know that there rules and regulation in Lagos State right now? I, I know. You know. Officer, Mr. For, women, for wọ́n ń wèrò gbà yìí. ẹ wo ọgọ ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ o ẹ ní sèrò gbé láàárọ̀ kùtùkùtù tí yóò ní bàjẹ́ o olórí burúkú wèrè tí mo gbé yìí ni ẹjọ́ ní ẹjọ́ rẹ ẹjọ́ òfò rírò bí mo ṣe gbé ọmọ iná fi kiri àwọn kóluwẹ̀ ẹ̀mí sí èmi ò kúrò àwọn nǹkan tó tóbi báyìí pẹ́ẹ́dẹ́gbẹ́ mo máa ń fẹ́ràn ẹjọ́ òfò ni iná jẹ́ mi sọ̀rọ̀ mi tí mo gbà o yóò ní bàjẹ́ dà. ẹ jọ madam kí ṣẹlẹ̀ gidi gan where are you going to and don't you know that this is one way. ọkọ ẹ má bínú ẹjọ́ mi náà ń ṣolòṣì mo ní mọ́tò venza ni mò ń wà ah. kí mọ́tò mi wà nù báàgì mi àṣìyèrè tó gbé mi yìí ni idiot tó mislead mi tó ní traffic tó wà ni. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ you are in front of law i'm i'm coming i'm coming jọ oya pay fifty thousand naira fine o máa fún mi ní fifty thousand naira kó sọ ẹ wò ó ẹjọ ṣe ṣe bá lè mojú mi ní. ojú rẹ sí. Ah, ah. èmi ní nílọ́ra aláyé olórí burúkú àbáyé ẹ̀fẹ̀ wọ́n jẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀jọ̀ tọ́lọ́ ẹ̀ bá bì lọ́lọ́ ẹ̀jọ̀ sẹ́ẹ̀rí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ó yà kéèyàn máa eh, madam ibo lẹsọ pa ẹ lọ lẹ́ẹ̀kan sí. ẹ eh, you take your eh, take your shine. best of them lọ. mo fẹ́ bomi ni fẹ́ bú omi ọdún ọdún ẹgbẹ́ ìwọ̀n wẹ̀ ń ra kẹ́ máa ń dà turn back, ẹ turnback báyìí. àwọn ah, kò mọ̀ jẹ́ nǹkan. ẹ turnback ẹ wá ẹ tọ́ síbi ẹ wá ẹ máa bọ́ síbi ọ̀gá o. ẹ bí sinú ẹdẹ mi lọ. bẹ́ẹ̀ni. ẹ omi rẹ fẹ́ lábù. bẹ́ẹ̀ni sọ àrùn ẹ má bù má pọ̀ o gọ́fìnà kí wọ́n á bọ̀ dé rúnrún má ṣe pọ̀ o ẹ máa lọ níwájú mi jíkọ́ ara rẹ dúró à ń bọ̀ dé iṣẹ́ rẹ̀ mi ṣe o yá máa lọ. àgbọ́dọ̀ ẹ máa lọ síwájú. ọ̀yà ọ̀yà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ um, ẹ jọ̀ọ́ madam uh, first and foremost um, kí ni orúkọ yín Tẹniọlá nínú ìbá yẹ dáadáa màjẹ kó mọ ohun tó ń sọ orúkọ rẹ̀ ń béèrè Tẹniọlá um, different different hotel mam náà mam náà Jabel hotel BRP hotel mam náà just hotel dem am na harmonicas too wọn dẹ short time wọn dẹ ní short rest wọn dẹ ti ná long time mímọ rè máa fẹ ní méjì nítorí sọfọ akọkọ níbẹ tó dédé irun kò síwájú yẹn ta ikọ yìí mímọ rè mú rẹ fún náà nẹ mí dẹ mọ rè mú codeine tíwájú yẹn àbí tẹ̀yìn jẹ kí n ṣe kiri kí n wọlé jọ olóṣì ìbejì rò máa kó mi n fẹ ṣe kiri n fẹ kí n gbọ níwájú rẹ kó ṣe léèlì. ọlọ́pàá ìjọ kí ni ìtumọ̀ gbogbo ilé wọn ni mo fẹ́ lọ bomi ẹni ẹ máa mú mi lọ síbi tó mi. ẹ tẹni ọlá ìdápadà àwa ọlọ́pàá àgbà ṣe kiri àjà kẹ́ ń gbọ́dọ̀ gbọ́ o lè dájọ́ o lè dààmú gbogbo tó kọ́sáyà yìí o lè dájẹ́ tẹ́ni ohun tó kọ́sáyà yìí àràbíà o lè dá dájẹ́ ẹ̀. Bọ̀dé ẹ̀rọ ṣe ti tó ẹ̀wà ní uniform ẹ̀ ṣe jàtijàti. Ṣé o ṣe pé olórí burúkú ni mi? Mo ní kọ́kọ́rọ́ mọ́tò mi lápò. Ṣé torí fún fẹ́ lọ bomi lódò? Tẹ́rí mi lẹ́yọ̀ kadà lẹ́sẹ̀ tó kúlẹ̀ fẹ́ tẹnu bọ̀ mí lẹ́yìn orí ìburú ni. gọ́fúnà bọ̀dé i'm sergeant náà fún ọ́fíìsà. láyé láyé ẹ ti má tún rí ẹ tó bá tún dá mi dúró ogun ló pa ẹgún kí you idiot. gọ́fúnà bọ̀dé i'm sergeant ọlátayà mọ̀kadà ọmọ olùkọ́sọ àtọmọ olùsọ̀lọ́ ọdún kan fèlè jẹun tó gba mí létí o is under the fence of the law ṣé anybody rí me? yes i'm still the sergeant. <sighs> ilé ò tí mo náà lọ mẹ́. Eh? gbọ́n nílẹ̀ ìfẹ́ mọba yẹn. ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi àti ọlọ́run mi ọlọ́run bí mo ṣe fẹ́ jí láàárọ̀ yìí láti lọ bu omi òkun yẹn ọlọ́run ah gbogbo ogun olùdènà ló ọlọ́run mi olúwa bá mi fi bú o ọlọ́run jẹ́ kí n rómi ibú lẹ́yìn o má jẹ́ kí n dààmú ọlọ́run má jẹ́ kí n ṣe lásán jẹ́ kí n rómi ibú gbogbo àwọn tó fẹ́ rògo ṣáájú mi tó ti mọ̀ pé mo fẹ́ lówó tó fẹ́ dí mi lọ́nà àti rómi ibú ọlọ́run bá mi lù wọ́n pọ́npọ́ lórí bá mi lù wọ́n pa bá mi dè wọ́n lẹ́sẹ̀ bá mi dè wọ́n lápá bá mi lù wọ́n lórí fọ́ ọlọ́run jẹ́ kí mọ́tò gbà wọ́n gbogbo ẹni tó bá ní mi ní lówó láì ní gbogbo ẹni tó bá ní mi ní rìnrìn àjò bí ṣe máa lówó yìí ogun ọ̀run lù wọ́n pa sọ wọ́n di wèrè jẹ́ kó ń ja wèrè sí títì ọlọ́run ṣàánú mi má jẹ́ ṣe lásán mo fẹ́ lówó ju bàbá mi lọ mo fẹ́ lówó ju ìyá mi lọ má jẹ́ jìyà lásán mo fẹ́ fowólẹ̀ dọ́mọmọmọmọ àrọ́dọ́mọ mi ọlọ́run ah ọlọ́run gbàkóso ọlọ́run jẹ́ wàrà ẹ̀ má jẹ́ kójú tèmi àdókò iṣẹ́ bàbá owó iṣẹ́ bàbá mo gbọ́dọ̀ ní mo gbọ́dọ̀ bà wọ́n lówó mi gbọ́dọ̀ mọ̀ sí mọ́ ọlọ́run tí ma ṣe ń dókun báyìí tí mo bu omi báyìí owó ńláńláńláńlá ni kí n má bá pàdé owó ńláńláńláńlá ni kó má ojú mi olúwa má jẹ́ ṣe lásán olúwa mo fẹ́ ra Ferrari mo fẹ́ wá jíwà gan ọlọ́run fẹ́ ra ìbọn. owó owó Hey madam, where did you go? Ah, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bíi ti báwo? Ṣé o kàn jókòó You don't know say all this place you, you must pay before you do anything for this place. Uncle, ẹ wo mo ti sanwó lẹ́nu géètì kí n tó any ó dẹ̀ ni mo lè wọlé wá bomi. Dá padà you wo go àyíká ìgbà tẹ̀mí ni kò sọ ọmọ náà wọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀ ó máa sanwó fẹ́mi kó bàjẹ́ ẹjọ́ twelve ti fẹ́ lu omi ṣe pàtàkì sí mẹ́jẹ́ ẹ̀rọ mi ìbú ẹjọ́. twelve ti fẹ́ lu kí ló yẹ fi àfẹ́ tì mí ó máa fẹ́ mi lówó kó tó ṣe ìrànkan mọ́ o tiẹ̀ fẹ́ mọ̀ àbí kó sanwó ni. ó dá ẹ. ẹ. ẹni ah. ẹni ṣe oríire ẹni ṣe àgọ́ tó dà ayé yìí máa bàjẹ́ ah. ẹ̀yin wèrè ayé yìí máa bàjẹ́ ni. kí ló dé. ṣàpètò àti kọjá lẹ́nu mú ẹbẹ̀ àtọkọ yẹ kí bomi ọ̀dọ̀ yẹ kí twelve lu bàmí ò ní ṣe oríire olóòdù kújàtìjàtì. ẹ máa dá máa dá àwọn adé ẹ dúró ẹ dúró èmi náà kàn bá yín ṣẹ̀fẹ̀ ni ah, kí ló dẹ̀dẹ̀ wá ti wèrè bọ́ọ̀lù ẹ̀kú tó ṣe. tí mo ti wèrè bọ́ọ̀lù ó yà á lọ ẹ wá bù nǹkan jẹ ẹ wá bomi ó dẹ́sẹ̀ wá bomi àkúmọ́rú èèyàn tó jẹ ẹ wá bomi. Angel Tẹ́ni yóò ṣẹlẹ̀ oúnjẹ tí rẹ́jú wà lọ jẹun no ó lè sọ fún mi pé wà òkè ẹ̀ẹ̀kan ló jẹun lẹ́nu you are hungry and you must eat before going to bed dìde sísìn kó wá lọ jẹun. Dayo can you leave me the hell alone I am really not in the mood for all of this please mind your own business. Good night. Night? Ló bá tán. Padà dóko délé dání mo báyìí mo padà dé lágbolé àwọn ẹlẹ́tẹ̀. Bí mo nílẹ̀ tèmi, mo kọjá yé mi. Orí máa ṣòro ṣe o. Hmm. Alátiṣe mi ló máa máa túṣe no problem kò sí Wah, ni tani balo, wah.

¿Qué vuelo algo? She's not picking. She's not picking. Eh, tó bá kiri àtúntò ti kúrò nílé nsìn. sá kó lórí igbó ó sá lọ sábẹ́lẹ̀ ibo lójú àwọn ìyá mi ò tó wọ́n ṣe ń transfer igi lọ́n transfer mi náà kiri wọ́n gbé ẹ kó lè lẹ́gùsì apàdà wá sí Badagry e, àtijọ́ wà náà ni ẹ kí ló ṣẹlẹ̀ àjọ lè ní ìwọ bòbó ìṣòro ẹ̀sìn mi ni kí ló tún tẹ̀lé mi débi báyìí fún. wọ́n tó sọ pé aago méjìlá ló fẹ́ lọ bomi aago kan aago máa dín ní aago méjì mẹ́ta aago wà ń bíbá lẹ́nìí ni èmi àti ẹ irú oorun ìyàwó ni mo sún kalẹ̀ yìí tó twelve tó twelve. bí ibo ló jọ ibo ló lọ. àbọ̀bọ̀ ìjọ ìjọ ìjọ wọ́n wá wá wá wá máa fún ẹ mú nǹkan tó. bó o fẹ́ àjọ wà ní ah, àjọ máa ń dáàbò kan ní bẹ́ẹ̀ ni. ayé ẹ̀ máa bàjẹ́. òde fi mí lẹ̀ jọ̀ọ́ jẹ́m jẹ́m jẹ́m bọ̀. try nọ́mbà ẹ̀ mo ti pè pè pè pè kò pick kọlẹ̀ mọ́tò ẹ̀ nìyẹn ta kò gbé jáde kò lè kí n ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò yé mi ó ní mo ṣe ní pé kí n pẹ̀yìn méjèèjì kí n explain fún yín mi ìmọ̀ ibi tó lọ látàárọ̀. ẹ Dayọ̀ jẹ́ kí n bí ẹnu kí ni wọ́n ń ṣe bíbá because the last time I checked onílé náà ṣó tán o ẹ̀yin èèyàn ṣe ti rí báṣ tó bá yá wá ní gbẹ́nu sínú bíi àtẹnu lọ́jọ́ yẹn kí òye ó invite wa tó ti ṣayé fún wa tá a ṣe ń jẹ tá a mú tí mò ń rí ẹ tó ṣe ń fọwọ́ sùn gbé champagne ló ń fi ọwọ́ ìtì owó sí ló fi ń gbé ṣinṣin bẹ́ẹ̀ ló ń gbé juice ló ń gbé ló ń gbé ṣé gbẹ́ni sí o tí wàá fẹ́ di àtẹnubá. excuse me John torí ọlọ́ọ̀ kí ni pé à ń wá èèyàn ní í ṣe pẹ̀lú wọ́n jẹ chinchin wọ́n jẹ finikan wọ́n mu finikan kí ló kí ló fi jọra wọn. ẹbí pé kò lọ́ọ̀lì ẹni kò nílé. ṣé bọ́ọ̀rẹ́ mi ló pè mí ló sọ fún mi pé à òun máa ń wà lónìí o òun fẹ́ kí n kó wá kí wọ́n máa bóun gbé nínú bíbá yìí. Hmm. mi ṣáà kí kọ́ńpì ẹ̀ ni. mo fọ́ fún ẹ gan. èmi gan fọ́ dànù fún ẹ. o ṣe fi bébì ilẹ̀ nà ah ó fi máa pẹ̀lú ọ̀bọ máa jáwúra miss as miss ah ẹ wo ìmọ̀ràn tèmi mi ò lè bá yín sùn kí wàá kọrí síbì kan náà may i get one good advice ṣé bá ṣe wà ẹ ká lọ sí police station. okay i no fit write statement i no dey go. you go ah, go we go write i no know do we go ah. kí ló tán ṣó tán kí ló dé ó dé kúrò nínú ilé o pè mí o sọ fún mi ibi tó ń lọ mo ti pè é pẹpẹ o pick call ẹ. ẹ má bínú torí Ọlọ́run ẹ má ṣe tí yẹn feel free mo ń bọ̀. bínú jàre kó lọ rest pẹ̀lẹ́. wà á jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ tí òtò kìíní máa ṣẹ́gìrì sí wọn lára. pẹ̀lẹ́ jàre ọmọ custard. ẹ̀dá kan ń sọ̀rọ̀ láàlàyò ayé ayé ìmúlẹ̀ mọ́ fọ̀hún ó yẹ ká lè dúpẹ́ tá a bá mọ̀ dúró máa fi gọ̀gọ̀ fa ohun àwa mi ò tó. ẹ káàárọ̀ mo fẹ́ ra kóòkó ókè mò ń bọ̀ ajá mu wá o mélòó ẹyọ kan. àtẹ̀dé. àtẹ̀ni. ẹ kú ọjọ́ mẹ́ta. ojú yín rèé. ojú mi rèé o. kí lè wá ṣe ládùúgbò wa. Ah! mo ń wá kànga tó lómi inú ni. kànga kí lè fẹ́ fi eh, kànga ṣe. mo ní ìdomi inú ẹ̀. kànga kan dẹ̀ wà ládùúgbò wa o bàdẹ̀ ni kí n mú yín lọ́sìn àmọ́ kò sọ ọmọ tó máa bá mi dúró ní ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù èwo. ṣọ́ọ̀bù mi lélẹ́yìn. ẹ̀yin lè ní ṣọ́ọ̀bù yìí. bẹ́ẹ̀ ni ah! bẹ́ẹ̀ ni. irọ́ ni o. Ah, ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ yín ṣé ti gbàgbé ni. aṣáájú ah, ẹ ti fọṣọ tán ni. bẹ́ẹ̀ni ma. ẹ ti sá gbogbo ah, ẹ. bẹ́ẹ̀ni ma ti sá gbogbo ẹ. ẹ ṣe mo tiẹ̀ láì gbẹ̀sìpẹ̀ tẹ bá mi tẹ̀yìn. <laughs> èló lẹ́lẹ̀ ra ná. Ah, ó wọ́n díẹ̀ kò dẹ̀ tún wọ́n jù fún yín. èmi náà wá ní surprise kékeré kan fún yín. ẹ gbà. kí kí lè fẹ́ kí n bá yín fi léyìí ra mà. bẹ́ẹ̀ ẹ wò mí o láì gbogbo wàhálà tẹ máa ń ṣe ẹ ti ń mi ṣiṣẹ́ ó ti pẹ́ díẹ̀ ẹ máa gbálẹ̀ ẹ máa tún lè ṣe ẹ máa so oúnjẹ ẹ máa fọṣọ kì í ṣe pé inú mi ò dùn sí bẹ́ẹ̀ ń ṣe òtò rẹ̀ ń ṣiṣẹ́ yín dáadáa ẹ̀dẹ̀ máa ń tètè dé ẹ̀dẹ̀ mọ́ṣẹ́ ṣe àmọ́ rí i pé tí máa fún yín lówó díẹ̀ kẹ́yìn náà fi wà láyé ara yín ó máa tún help yín máa help family yín máa gbọ́mọ kékeré mi tí ò tí ní bùkátà tá a máa ṣiṣẹ́ fún mi. Ah, ah, ah, mo dáràn mo jẹ gbèsè ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ṣe ẹ ṣe ẹ ṣe tọ́jú ẹ̀ dáadáa ẹ ṣe gan ni ẹ ṣe gan ni wọ́n ni màá ṣe dúpẹ́ kò fi ọlọ́sọ ẹ ṣe gan ni mà. owó tẹ fún mi lọ́jọ́ sí àrà tí mo fi dáre òun àti. ẹ̀yin lẹni ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni èmi lọ́lọ́run jogún ẹ̀. ẹ̀yin lẹ́nu gbogbo ṣọ́ọ̀bù yìí. bẹ́ẹ̀ ni àǹtí tẹ́ni. Ah! ọpẹ́lọpẹ́ yín owó tẹ fún mi lọ́jọ́ sí ara tí mo fi dárè àmọ́ mo tún padà wálé mo ní wá béèrè yín wọ́n lè ti kó kúrò. ó mo ti kúrò bẹ́ẹ̀ ìyá. ewu tí má tún ní owó orú ẹ̀ báyìí máa fún yín times three tó mọ̀ pé máa tún lò ó dáadáa. ẹ ṣe gan-an ni mo dúpẹ́ ẹ jẹ́ sáré tilẹ̀kùn kí mo yín débẹ̀. ó dà ẹ ṣeun ẹ bá mi nu mọ́tò. kí ni kí kí ó ga o. ẹ bá mi nu ẹ sẹ́ni omi kànga yìí ti gbẹ o. Eh, ó ṣe kí ni. alómi ti gbẹ ẹ wò. Ah, ah. mo dárùn mo dárùn mo dárùn ṣé bí sọ mi pé mi wà bẹ́ẹ̀ sọ. ibẹ̀ la máa ti ń pọn mi even gbogbo àdúgbò ibẹ̀ la máa ti ń pọn mi bó a sì kọ́ gbẹ́lẹ̀ tá a wà ẹ mo rò pé kàn tó fà á nìyẹn. ah oh god kí ni wọ́n fẹ́ ṣe báyìí ejò eh, ẹ mọ bí kànga mi wà. kò sí kànga mi àmọ́ ilé ìtẹ́fín wá kànga kiri ẹ rí i pé omi bọ́ọ̀ bẹ́tà ni àǹtí tẹ́ni. even téèyàn bá fi fọ aṣọ ó kò kí ń rú ó bẹ́ ta tẹ bá tún wá rí pé wàhálà yẹn pọ̀ àwọn àbókí tó máa ń kiri omi yẹn ẹ pè wọ́n. ó ti yé mi ẹja kan máa là ó ti yé mi ẹja lọ rà ẹnu ṣùgbọ́n. ẹ wọlé kẹjọ kan. anybody i repeat anybody tó bá fẹ́ takú wa pípa ni. ẹ jẹ́ ká ní sùúrù ṣó ti yé yín ṣẹ́rẹ́ àwọn pípọ̀ yìí wọn ò ṣẹ̀ wá náà kí la fẹ́ pa wọ́n fún tá bá ti gbowó ọwọ́ wọn ká gbá kala ọwọ́ wọn ẹ jẹ́ ká ṣí wọn lẹ́ẹ̀kan máa lọ. olórí burúkú ló sọ yín lọ bẹ́ẹ̀ bèrè kọ̀ọ̀kan tí wọ́n bá mú olè ní ìgboro four point seven six. kí ló máa ń ṣe ẹ látúndé kẹ́ni kí báwọn olórí burúkú yẹn ṣe ń ṣàánú àwa nìyẹn ikú tún débi kú last time kó yẹ kó kúrukú yẹn wá jẹ́kúrú ẹ̀ pé o. owó ṣe fẹ́ gbọ́ inú ń bí mi mo fẹ́ mú ẹ̀jẹ̀ anybody tí bá yẹn lágbègbè mi fẹ́ pa ni tí bá bọ̀tà anybody kó jọmọ ìyá mi wọ́n pàdé mi pa ni kó jọmọ ìyá ni mo pàdé máa pa ni. lẹ́gẹ̀ẹ́ sókè ẹ jẹ́ ká máa lọ. dárò mo dárò mo dárò ṣé mi ti rà rí pátá sí láyé mi báyìí ṣé mi ṣòro báyìí ṣé mi ṣeré láyé mi báyìí olú kí ni mo wá kiri kí ni mo dààmú ara mi fún. olè ìbọn ìjọ kí la kò wí kí la kò wí kí la. mo ti kú elébùṣẹ́lù ṣé bí mo fẹ́ wà dàgbo méjìlá ni wọ́n lọ ṣé bí mo fẹ́ wà méjìlá aago méjìlá ṣé ti ní kú báyìí kí n tóró mi bù ṣé ní kú kí n tóró mi bù. mo pé mo pé mo pé mo pé. wọ kí ló gbójúlé àwa lọ ṣiṣẹ́ ọjọ́ tiwa wọ́n á ti wà lọ́wọ́ iṣẹ́

adjacent fún wèrè ló ń rìn ṣá. kí ló lè ṣe báyìí látẹ̀kùn ìgbà fún lówó látẹ̀kùn. ó mà ga o lóun kó máa ṣàánú ọmọ ọlọ́mọ kí ó dẹ̀ pọ̀ ọmọ ọlọ́mọ nítorí owó ah! ṣé torí owó náà ṣá. ẹ dúró tèmi náà wà wà lára mi gbówó lèmi náà wà kiri ó láwọn nìkan ló kù fún mi láti rí ọmọ ẹ̀dágún yìí ìyẹn ọmọ ẹ̀dágún yìí ṣe wá jẹ́ pọ́blẹ́mù fún mi báyìí kí ni gbogbo wàhálà mi. Ah, hello? Ah, àbúrò báwo ni? Mo wà mo wà. Ẹ́ o ti bá mi rí ọmọ ẹ̀dágún? Omi ẹ̀dágún, ó ṣùọ̀. Very sure àbí? Sure, ah o ṣe o ṣe okay right away mo ti gbọ́ mo ti gbọ́ o ṣe tẹ́ o pé mi. àǹtí àǹtí ṣáà tí tò débẹ̀ ni. àti àti fẹ́ẹ̀ débẹ̀ mi náà làwọn ò lọ yìí. ah àǹtí omi náà rìn ah ọlọ́run ṣe òróró ọlọ́run ṣe ẹ ṣe gùn ẹ ṣe gùn àǹtí ẹ̀bùn kan tẹ́fẹ́ bù ẹ̀bùn kan tẹ́fẹ́ bù. Ah, mi mà tí ì rèdí láti yìí ó sì dàgó méjìlá ọ̀sán làmúkọ̀ wá wò lẹ̀ lẹ́nu. ah aago méjìlá ọ̀sán ó léwu tẹ́ báyìí tè bù ú sìn sí àǹtí. ewu bíi ti báwo. tó nílé bábá wáyé báyìí àní dúró ń bì báyìí onílé. Ah, kí ló ṣẹlẹ̀ kí ló dùn pa àkàṣọ ibo ló dà. mo Ah, lọ fíjì ọ̀hún. ọ̀fọ̀ ni Tuesday àti pé you're just funny To ba tẹ̀ wa fẹ́ lọ sí fíjì ṣé bó ṣe yẹ kó ṣe múra nìyí tó wà sọ́wọ́ tó wà sọ́rùn wà sí gbogbo ara kí ló dé. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run atọ́ka bíbélì kí ló kọ́ ẹ pẹ̀lú gbèsè ayé tèmi kí ni bísíǹnẹ̀sì ẹ mo wà àti ibi tí mo fẹ́ wọ̀ lọ mo ní mo lọ vigil and that's it kí ló pọ̀ láti máa interrogate me. i'm not interrogating you i'm your friend o kò lè. wo please Dayo i'm going to vigil and that's it thank you. Hmm. ẹ gbà mí pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ló wá fẹ́ san báyìí. no this is not right. hello bàbá tí bàbá tí orí ẹ bàjẹ́ orí ẹ bàjẹ́ o oh, mẹ́lí ó sọ̀rọ̀ èmi ni èmi ọmọ akin akin ọmọ akin onílé kò ní kò ní kò ní yẹ ọ́ ó wà ní London London lèmi náà wà ká dáa fáwọn tó bí ẹ. pè mí padà pè mí padà pè mí padà pè padà pè padà pè padà pè mí padà. Bobisho, Bobisho, Fou, Isho, Fou, Moucho múṣọ sí wa múṣọ múṣọ múṣọ múta. táyé tìrì wọn lọ sí wa táyé tìrì wọn lọ sí wa. Dede. <laughs> <laughs> gbẹngbẹngbẹrẹdìgbẹ. àmọ́ níjọ́ tí mò ń sọ fún yín pé a fún yín jọ́ méje ẹ̀ níjọ́ mẹ́ta ọjọ́ keje ló wá pélé ṣe rí múdé yìí. àfa ẹ rí bí mo ṣe ń ṣẹnu belebele ń jọ tẹ̀ ń sọ̀rọ̀ ó dá kí wọ́n máa gbọ́ràn sàgbàlagbà lẹ́nu nǹkan tí ojú mi rí àfa ìyà jẹ mí ojú mi rí mú àbò àmọ́ méjì tó wá wọ̀ mí lára jù bẹ́ẹ̀ ni ọmọkùnrin kan báyìí tí àwọn olè pa ń ṣojú mi ah àfa àwọn olè yẹn dájú o. ibùlẹ̀ wà. ah mo ń wó mi kiri ni. ibi tí ń wó mi kiri. bẹ́ẹ̀ ni sáà àfa ah, ìkejì. má ṣe o. wèrè bá mi sùn. ẹ. wèrè bá mi lájọṣepọ̀. wèrè bẹ́ẹ̀ lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni sá. lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ah, lórí omi yìí ni àfa ẹ kò àfa àmọ́ kò dùn mí mọ́ ṣe ṣáṣọ pé màá lówó. Ah, àwa lówó o kò yẹ kó wàá lówó ẹ rí omi adágún yẹn ẹ rí pẹ́ẹ́gbìn pọ̀ nù ẹ̀ ara ta máa fi ṣiṣẹ́ nìyẹn ṣe mọ̀ pé òkun máa ó ya ya ya gbogbo yẹn ṣe máa máa wó wá nìyẹn omi kànga ó túmọ̀ sí pé ẹni tó bá nù ń wádìí yín nígbà tó wó ìbádé àwọnù kànga inú ìsàlẹ̀ odò ló ti máa lọ́mọdì amọ̀dì àbájọ ṣẹ̀wárí pé ó ti wáyé wa mo tiẹ̀ bá yín dúpẹ́ tí kì í ṣe pé ọjọ́ méje yẹn lé tó bá kọjá ìnítẹ̀sẹ̀ gbédé òun burúkú arẹ lòun burúkú ẹ wo ẹja fìyẹn lẹ̀ nísìnyí èmi máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn omi mẹ́tẹ̀ẹ̀ta yìí mi ò wá mọ̀ bóyá ẹ máa lọ́lé tó bá tó déédéé bíi aago méje sí méje àbọ̀ alẹ́ ẹ wá padà wá ẹ lè wá gbà wọ́n tẹ́mi bá ti parí iṣẹ́ nítorí pé òru èní lè máa fi omi ìwẹ̀ ní déédéé agogo méjìlá òru. àfa ṣé kí n má tọ̀yìn sá hmm. aago mẹ́ta ti ń kọjá lọ báyìí ìrọ̀lẹ́ ti fẹ́ rọ̀ nìyẹn ẹ jẹ́ kúkú dúró kí n gba omi mi torí iṣẹ́ omi náà ni mo gbà báyìí mi lọ bí iṣẹ́ mi ṣe anything iṣẹ́ omi ni mo gbà òun ni mo jókòó tí ó dìgbà tí n bá lówó kí n tó mú nǹkan mi ṣe ẹ jẹ́ kí n jókòó kí n dúró gba aṣẹ́ tẹ́fẹ́ gbé fún mi kí n lọ fi wẹ̀ ní òru ojú bẹ́ẹ̀ lọ. owó owó níní yìí máa kà yín lára púpọ̀ bẹ́ẹ̀ ni ó kà mí lára. ẹ máa ní ẹ máa ní owó táwọn ọmọ kéékèèké yẹn ò ní rí ẹ máa ní hmm. a jẹ́ pé ẹ̀ẹ̀kan ṣe sùúrù èmi ń lọ báṣẹ́ lọ nínú ilé bẹ́ẹ̀ bá fẹ́ nọra ẹ̀ nọra máa bá yín pọ̀ ọmọ kan bóyá kó bá yín wá omi àbí drink tẹ̀sà lè mú ṣá ṣẹ̀dígbọ́ pọ́ọ̀tì kìlọ̀ kan tó wá wà ń bẹ̀ o. aago méjìlá òru ẹ̀ ni mo ní ẹ fẹ́ lò ó lè máa fi wẹ̀ ojú mi ò gbọ́dọ̀ rí yín o yàtọ̀ sí ojú tiyín tó rò mí àti ojú ẹlẹ́dàá yín bàbá wa rí ojú mi tó bá ní òun ṣe àbúlábàápàdé yín níbi tẹ́ bá ti fẹ́ wẹ̀ àbí ibi ti ń wẹ̀ ee wèrè ni o. Eh? bẹ́ẹ̀ ni. ṣótọ́ ló máa ya wèrè àbíta tani. ẹ̀yin gangan lè máa ya wèrè o. èmi. ṣe rí i pé iṣẹ́ ti wá yàtọ̀ sí iṣẹ́ àwọn kan tó jẹ́ pé wọn ò ní sọ implication ẹ̀ fún yín tẹ̀ bá ṣe tán wá ní ẹ àìwọ náà béèrè òun mo ṣe kọ́kọ́ sọ ọ́ lẹ̀ o àwí fún ni kó tó dá ní àgbà ìjàkadì kẹ̀yà prepare ara yín dáadáa ẹni tó máa jẹun gbẹ̀ngbọ̀n àtìlẹ́kùn gbẹ̀ngbọ̀n. àmì ah, náà tẹ̀ ti rí pẹ́ẹ́nì kùnìún ló wà báyà fà èmi náà dẹ̀ ti wọnú ẹ̀ lọ́mọ ti lọ bu àwọn mi. àá tiẹ̀ ti gbìyànjú ẹ fún mi ní nylon yẹn kì í iṣẹ́ bẹ̀rẹ̀ náà yìí ẹ jẹ́ kí n máa lọ ṣiṣẹ́ nínú. ó o ó mà bá nice one yes. Yeah. Mm-hmm. very very oh, very interesting nice one ọ̀n lè bá bóyá sáré lọ yẹn ọmọ mi ni ó sáré jù sáré ju mọ́tò lọ. èyà èyà bọ́dáyọ̀ wọ́n ti ń show series ti pẹ́ o bíi over two hours wọ́n ti ń show ẹ̀ o wọ́n ti ah. ń parí kan ló ń bẹ̀rẹ̀ mi ṣé ò ní wà lọ sùn. mi ì lè sùn ṣọlẹ́ lè tí mò ń wò this particular one tí mò ń wò yìí á aago mẹ́ta kan tó parí ẹ̀ immediately tá bá dẹ̀ parí ẹ̀ bá máa tún bẹ̀rẹ̀ mi mo máa wò tán tí mi bá wò tán mi ní sùn. ó dẹ̀ wà interesting o sori bóyá jókòó tó ń bá mi wò yìí tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹ̀ fún ẹ tó wo bíi episode bíi mélòó kan ó máa yí ẹ. Hmm. wọ́n tún round ẹ̀ up ó yá dìde dìde dìde dìde dìde dìde. kí ni mo sọ fún ẹ olóòtú dìde yẹn. a ó dìde o. ọmọ mi ó dìde ṣá. ó bẹ̀rẹ̀ iṣẹ́ padà nìyẹn. mo bọ̀. ọ̀rọ̀ dàlí tètè ọkọ má mi ṣe o. ok ok. àmọ́ nǹkan tó fẹ́ show next bye. Ah, bó ló ń lọ o. Ah, ọmọ mi. Bẹ́lẹ́dayọ̀. Oh. Kí o jókòó. Ó ṣe jàre. <laughs> ti ẹ lélẹ̀ oh, ó pọ̀ ju tẹ̀lé mi lọ tẹ́mi fẹ́ mú mọ́ọ̀tì. ó ṣe jàre. irú nǹkan tó yẹ kí n gbé sẹ́gbẹ̀ẹ́ ni bí mo ṣe ń wo lọ yẹn. ò bá mi fi àìsí. àmọ́ mi rántí ó wà pa náà. Hmm, àwọn nípa ẹ̀yìn wọn amúná lọ every minute. help me mm. ah. ó ṣe dàlẹ́. ó ga. ìwà yìí ajọ́ máa wò tán ni. bẹ́ẹ̀ni. Ah, mi ò lè mi se mi ì lè sùn tí bá sùn Ah. mọ́lẹ̀. a ò ní lè sùn sunkẹ. mi lè sùn mm. máa wo. Mm. fẹ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí fẹ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí gáà ẹ̀rẹ̀ sọ tẹ́mi bá wò tán. Ah, ó gbọ́dọ̀ sun a máa jọ wo tán ni. ọjọ́ ah, bá wo tán ni. bẹ́ẹ̀ni. Ah, títí tó five very interesting. Hmm. very interesting. very very interesting ó dùn gan Dayọ̀ olùsíbi tó máa kú sílùú wa tí màá fi dé tí twelve ti fẹ́ lù.

mi mi ìwà bá yín jàǹbí bàrà mo sáré fẹ́ wá parí àwọn ètò kan ni ẹ mi ní pẹ́ ẹ ṣáàjọ ẹ ṣe mi lórí kan ẹ má wọlé o. kí n má wọlé. bẹ́ẹ̀ni sá. dákun ṣe ọ̀rẹ́ ọ ni ayé ń ṣe ọ ni àbí wọn lọ bá mi ṣe àwọn ayé kí n má wọlé. ìyá iná ni kò wá parí iṣẹ́ rẹ sí àbí àṣírí rẹ wá tú àṣírí rẹ tú ọwọ́ tẹ̀ ọ́ ẹ̀yin lẹ́ ń gbẹ́ bọ́ sí àyìn ẹ̀yin lẹ́ ń bá tọmọ lọ́mọdé ládùúgbò. ah bàbá mi ìṣèkà kókó fẹ́ni kankan káyọ̀ mi lè dànù mi má bínú mi ní pẹ́. wo bó bá gbìyànjú àti sápẹrẹ orí rẹ ilẹ̀ lọ́ọ̀tì Ah, ah. kàdá bọ̀. mo dárò bàbá yìí ti bá yé mi jẹ ṣá bàbá yìí ti bá yé mi jẹ bàbá yìí bàbá dùn mí inú. kí mo da kí nínú. Ah, bàbá yìí ti dùn mí inú. Ah, arábìnrin nǹkan sí ọ ni. Ah, mo dárò. dákun ṣé ọmọ ya agotọ wa tọ wa àyìn tọ wẹwẹ. ìyá yín wọ́n bọ̀ ìwọ̀ ọlọ́bì kan bàbá gbìyànjú àti sá pẹrẹ bàbá sá ilẹ̀ ló ti borí rẹ. Tẹniọlá kò dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ gidi gan ah, dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ gidigidi gan tí kì bá ṣe pé a lọ bẹ àwọn ràwáníà nínú ilé a lọ bẹ ẹ̀bẹ̀ wọn a pe orúkọ Ọlọ́run tó lágbára a pe wọn a pe wọn kíkan kíkan dá wa lóhùn sí i kí kí o fẹ́ sọ mí lẹ́nu nìyẹn àbí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni mo ní tí ojú mi bá ti lè rí ẹ níbi tó ti fẹ́ wẹ̀ yàtọ̀ sí wa tẹ́lẹ̀dẹ́ mo ní o máa yá wèrè àbí mi ò sọ ò wá lọ kí alex débi pé ibi tó ti fẹ́ wẹ̀ ẹ ẹ lòmíì wá rí ẹ ó wá ń sunkún òun gbọ́n rìnrìn rìnrìn bí. no no no no mi ò understand bẹ́ẹ̀ ṣe máa ń ya létí lápá kò yé mi bẹ́ẹ̀ ṣe máa ń ya aláìgbọ́rọ̀ ń tiyín ọlọ́run má bà ṣẹ́ ọwọ́ wa jẹ́ náà ó fẹ́ sọ èmi lórúkọ tí ò ń ṣe tèmi nìyẹn wọ́n á wá ní ọ̀dọ̀ àfa abdulgani abdulkadri ló ti ya wèrè ọ̀wá ń sunkún débi ń sìn ẹ̀ àfa ẹgbà mi ẹ̀ má jẹ́ ń ya wèrè irú bí mo ṣe wọlé lọ tí mo lọ ń bi àwọn ràwà ní àtọ́wọ́n bá dáhùn ògbà ń sìn ó máa ya wèrè ní ṣàdúpẹ́ wọn ti bàbẹ̀. ọ̀nì tó bá ti lè ṣe òní ya wèrè. má ṣe sà má ṣe àfa. wà á tẹ́tí kó gbọ́ o mm. solution rèé ṣòtí ẹ̀rí irú wíìgì tó gbé sórí yìí torí ẹ máa ń rò pé àwọn àfáà ní òdà kan mọ àwọn wíìgì tẹ máa ń rà ní two hundred two fifty thousand kan ní irun òyìnbó irun àwọn India tẹ́yí tí ọlọ́run ṣẹ̀dá tiwọn ẹ̀yin á máa lọ ra irun orí wọn ẹ máa gbé sórí ẹlòmíà fẹ́ lè ra tiẹ̀ ní one million naira ṣẹ̀rí irú àwọn wíìgì tó cost yẹn earring necklace àgọ́ ọwọ́ bàtà ẹsẹ̀ olówó iyebíye tó rà àtàwọn aṣọ tó rà lówó iyebíye kí mi sọ àwọn. Uh, àwọn aṣọ fọ̀pá wọn one fifty two hundred o ẹ̀yìn ẹ̀ o lè máa wọ̀ yẹn sórí gbogbo eléyìí ló máa lọ tà ní gbàǹjo tó bá wá tà ní gbàǹjo gbogbo owó ẹ̀ gbogbo iye tó bá jẹ́ o máa kó wá bí àdáná sun gẹ̀rẹ́ ojú ẹ lójú. afa kí n ta wíìgì mi. sórí ta bá ti wá ta gbogbo ẹ̀ ní gbàǹjo gbogbo owó yẹn ojú ẹ̀ o lè jojú ẹ o lè gbọ́n dúró o lè má dúró àṣà dáná sun sórí eérú owó yẹn la máa fi fọ́kọ mu fún ẹ ló bá níyàwó rẹ. Ah! àfà ọmọ kéwù. máa kówó jẹ. owó kọ́ ló máa kó jẹ àní eérú owó. máa jẹ eérú owó sẹ́nu. ẹ ó ti dé eérú. gbogbo owó tí mo ní láyé mi ah! mo dáràn mo jẹ gbèsè. o ò ní lè ṣe o. Ah! mo jẹ gbèsè. o ò ní lè ṣe àbí. àfà. ẹ lọ ya wèrè kúkú má ṣe kó dẹ̀ ya wèrè ṣé mi eh. sáré kẹ̀kẹ́ kọlu tírélà báyìí ni mo wá kiri. at times ó máa ń rí bẹ́ẹ̀ ah. ó máa ń rí bẹ́ẹ̀ téèyàn bá sáré mọ́tò ó lè jẹ́ pílẹ́ẹ̀nì ló máa pa. ọ̀fà ìjọ sá mo ṣe lè máa wa mọ́tò mi mo ṣe lè máa gbé mọ́tò mi jáde àbí. níbo lójú ayé àbójú oorun ó máa ta mọ́tò náà ní gbàǹjo ah! gẹ̀rẹ̀. mo rìn wò wò àfa mo rìn wò wò. ẹ ẹ o rìn wò wò bóyá ọ̀rọ̀ mi ò yé ṣọ́ra àwọn àǹkárá aṣọ tẹ máa ń gé o ní one fifty two hundred naira nǹkan kan o lè máa wà wọ́n yẹn àmọ́ èyí tó bá wọ́n jù nínú gbogbo aṣọ ẹ̀ ta gbogbo ẹ̀ ta gbogbo aago tó ní ta gbogbo bàtà ẹsẹ̀ tarun orí ẹ̀ ilẹ̀kẹ̀ ìdí pàápàá tó bá wọ́n wàá tà á bẹ́ẹ̀ ni nítorí tó bá nílẹ̀kẹ̀ ìdí tó bá ti wọ́n tó bá tà á kò ní ṣiṣẹ́ o ah. wàá ta gbogbo ẹ̀ ah. Ah, sórí ńgbà tó bá ṣe gbogbo eléyìí tán tó bá fi fọ́kọ̀ mu ó túmọ̀ sí pé ó yà wèrè àwa gbégbèsè àwa gbéra lọ bá àwọn bàbá bàbá bàbá àwọn àfa wa owó abájẹ padà ṣébi tó bá ti lówó wà ara gbogbo ẹ padà. ok afa ìjọ ìjọ oyè mi so tí n bá ta gbogbo àwọn kíni tán mo sì máa lówó. ẹ sì máa ṣe fún mi kí n lówó. àwọn yìí máa ṣe yẹn mi gbọ́. ṣèbí wíìgì ni màrà mi. nǹkan kékeré. vẹ́ńtà ìgàn ọdún mẹ́rin mo ti ń lò so tí n bá ta ti máa ṣì ní mi má sì lówó náà. ìwọ tó jẹ́ pé tó bá ra tó bá ta venza tó tó wó ìbàdí latest range rover ló máa máa. ní máa máa lo àfà. Ah, ah, ah. kò sí wàhálà má fún yàn gbọ́ o má fún yàn gbọ́ o eh, èmi ń kìlọ̀ o hmm. èmi wí o mo wí tèmi o. Mm. bag again kí ló ṣẹlẹ̀ má ṣe rẹ léṣe i've been asking you kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó bá ti wá jẹ́ pé wọ́n ní pé kó kúrò nínú ilé nìkan ṣe bó ṣe máa lọ leléyìí àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ kó ní tv chair dining ó kó nǹkan kan tó jọ bẹ́ẹ̀ àwọn nǹkan ní ẹ tẹ́ni ọlá àwọn nǹkan tó ṣe wàhálà kó jọ àwọn aṣọ gidi gold àwọn kan tó kójọ sínú bíbá yìí ni ibo ló ń kó lọ ṣé kìí ṣe pé yàn kan wà ń bì kan tó ń tán ẹ tó fẹ́ gba gbogbo kinní lọ́wọ́ ẹ. Ayọ̀ listen and calm down. Okay. I am fine. No no no no no don't give me that don't tell me that you're fine you've been my friend I know you very well this is not you please wake up wake up Tẹniọlá o tún ṣe títí o yọ sim card ẹ kúrò nínú fóònù gidi o wá fi sínú pàlàsà kí ló ṣẹlẹ̀. This is called a cell phone. Ode she ring, mo ń call lórí So it's fine. Gbọ́ mi dada, ṣórí gbogbo àwọn nǹkan tí mo kó jọ ikún ni wọ́n. Irun, jewelry, asho, all those things, I will replace them in another two weeks. For meantime, I damn well know what I am doing, so don't worry about it. Let me go, I'll be back soon. Má disturb me, John. Don't go without this, please. Má lọ kúrò lọ́nà jàre. Má kó lọ. Títí TV wà lé, chair wà lé, lálọ́dọ̀ lé wa kúrò lé, má worry tó bá máa yá nǹkan tí mo ṣe ayẹ in another two weeks you will understand má worry. ayọ̀ go be this. I àwọn go there. Ma ṣe rẹ̀ léṣe. má worry. mi ṣe ní worry mi ṣe ní worry. wàá rọ́jú ni o. rọ̀jú mú tán ni mú tán mú tán mú tán mú tán mú tán mú tán wà á ti mú tán kò dé ń gbọ́. ìrúnrún owó tó kù tá a jóná tán rè ṣé wàá máa mú lọ́lé. àfà so mo ti gbé gbogbo owó mi mu nìyẹn báyìí. ẹ kí ni pàǹtí lówó owó ló ti dààmú yẹn ń tiyẹ kí ló pọ̀ yìí ìwọ ò tiẹ̀ jẹ́ omú ni ẹ sori àwọn onílàkàyè àwọn tọ́lọ́run dátọ́ nímọ̀ tó bá ní kọ́ńsọ̀ tó mọ̀ owó fún ẹ wọ́n á ní pàǹtí lówó ṣé ìwọ náà wàá rí i pé pàǹtí ni òun ni òkun kọ́ọ̀pù ìyá dúró owó tó kó wá wó gba yòókù gbà tó bá wù ẹ kó máa fi fọ́kọ mu èmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ìlérí tí mo fún ẹ àti dúpẹ́ ò yá wèrè mọ́ ẹbí ẹ̀ kankan ò ní yá wèrè o àwa náà ò ní yá wèrè o gbogbo ẹ̀dákẹ́dá tó bá ń fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ló bá wa ro wa gbọ́ tiwa àmọ́ gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe pé tá ti ṣe yẹn tán màá wá mú ẹ jáde àwọn àfáà wa tuntun ká wa ń kéwú ọ̀dọ̀ wọn la fẹ́ lọ báyìí a máa tọ̀ wọ́n lọ wọ́n tó bíi mẹ́rin sí márùn tá a máa dọ́dọ̀ wọn fúnra rẹ̀ báyìí tó máa ṣe fún ẹ wọ́n máa ṣe fún ẹ lówó ìbàdí mo rántí kí ló pé éèjì tiẹ̀ náà. thirty two ni thirty two ìbẹ̀lẹ̀ làwọn ọmọ twenty years twenty two twenty three tó ti náwó jù ẹ lọ. àfà ìtọ́pọ̀ jù ní wọn bíi twenty eight wọ́n ní burúkú owó yìí. àbátí ẹ̀ máa rí i tó máa jù ẹ lọ ó lè má jẹ ẹyọ kan lọ àbí méjì. mi ò pọ̀ rárá. ẹja tẹ́wọ́ àdúrà ká tó bẹ̀rẹ̀ ìrìn àjò. sọ́dọ̀ àwọn sọ́bí iná ṣàìtàn ọ̀rọ̀ jí bisimilahi rahman rahim alhakumatakasuru atasuri tumuli makabira kala sawbata lamuna kala lauta lamuna ilmul yakin atarawna al-jahima summa latarawnaha aynul yakin summa latus'alunna yawma hizi. mọ̀mí mọ̀mí bọ́ba jẹ́ bọ́ba gbomi gbomi gbomi. ọmọ ọmọ àlè bí wọ́n bá tún jẹ́ gbọ́ fọ́ lónìí ìyọ́ ọ̀ya wọn ni ò mọ mi mọ́mí mọ́mí. ṣé wọ́n gbomi jẹ́jà bọ́ tó nígbà. ògùn bí ìyá ọ̀rẹ́ mi. Ah, ah. àfa ńlá. ẹ mà kú iṣẹ́. àfa ńlá. àwa nìyẹn o. àìrèwú lọ́sàn-án. bẹ́ẹ̀ làbí ni ọlọ́run kó ṣàánú wa èmi àti àbúrò mi yìí à ń rékọjá lọ síbi kan mo wá gbẹnu ọ̀nà yìí mo wá rò pé ah ó mà tójọ́ mẹ́ta tí mo ti rógùn bíi ìbá ní kí n yà lọ́dọ̀ yín kí n sálámọ̀ pé ẹ̀kú ṣẹ́ẹ̀lú o. ó sì dá bẹ́ẹ̀ ó sì dá bẹ́ẹ̀ ẹ ṣe. ẹ ògún bíi ọmọkùnrin mo ti máa ń rí níbi tipẹ́ kí ló dé àárẹ̀ ò tí ì yá látọdún yìí. ìran ah, ọbọ kan kì í bọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n ara àwọn ọ̀dà ò lè yá ọ̀pọ̀ nù wọn gan ìgbàdúrà kára wọn yára wọn ò lè yá torí bára wọn bá yá kí lèmi wàá jẹ eléyìí tẹ̀ ń wò yìí ọmọ ọdún mẹ́wàá ló ti débí ó ti pọ́ ọmọ ogún ọdún. ṣùgbọ́n àná làárẹ̀ látọmọ ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ ni. ó tún ti lọ ọdún mẹ́wàá lọ́dọ̀ yín. o sùn. mi ní àǹfààní. ò ń gbọ́. ọ̀pọ̀tẹ́sì ń wonú wọn ọmọ olówó ni wọ́n o. eléyìí ọdún mẹ́wàá tó ti débi ọdọọdún làwọn òbí rẹ̀ ń gbé nǹkan ọjọ́ òbí wá tí wọn ó tún kérò wá tí wọn ó tún ṣe láyẹyẹ tí ó pọ̀ ah, ah, ah, gbogbo tó bá tún gbé wá bó bá tún ṣẹ́kù èmi ni n ó gbé ẹ wá ní kó gbádùn kó lè gbádùn bẹ́ẹ̀ ni ẹ wá wọ tí ilé ìtójókòó ah òun làánú rẹ mọ̀ sí mi o ah àfáànlá hmm? ọmọkùnrin ní burúkú owó. lójú ayé. àwọn ilé ilẹ̀ wa rí tẹ̀sán wọ́n sì kú nínú ilé bíbà tọ́jú ọmọ kéékèèké ṣe gbígbà tó jẹ́ èmi inú wọn gan ká ní ká sọ pé bí wọ́n ti ń bi tán báyìí ní ìyá wèrè ni torí pé ọmọ kékeré ni wọn àwọn ilé ìtọ́ dàgbà mo ní kó ta kí á fún wọn lómi tá à ń fún wọn mu. ṣé òwe àwọn àgbà ti yí padà ni wọ́n ní bí òní tayé nínú ọmọ ọjọ́ mẹ́jọ ò gbọ́dọ̀ yá wèrè. àfàdà ẹ padà ìyún láyé ìgbà kan béèyàn ọba sọ́ra bó bá bímọ lóòjọ́ yóò ya wèrè béèyàn ọba sọ́ra bẹ́ẹ̀ bá ti rọ́mọdán bí lóòjọ́ ti ń ṣẹ́jú pàkópàkó kéèyàn ó tètè fura ni ẹ wo eléyìí ti ń bẹ́ ń bì. Hmm afáńlá ó mọ̀ ní burúkú owó lọ́wọ́ o ẹ dákun gbogbo obo ni wọ́n léèyàn ń kọ́ lé ńlá sí lẹ́kọ̀ọ́ tí ò tí ì bá wọn kọ́ mọ́tò wọn náà ń lò tí ò tí ì bá wọn rà. láì tí ì pọ́ ọmọgbọ́n ọdún ló ti lówó bẹ́ẹ̀. ọdún méje ló ti lò ń bí kò sì tí ì pọ́ ọmọgbọ́n ọdún bó tún ṣe wà wọn orúkọ owó ń bẹ lọ́wọ́ rẹ̀. àwọn owó ẹ̀ wá owó ilé tó kọ́ gbogbo ẹ̀ dà ṣóyin control ẹ̀ èèyàn wà láyé ni wọ́n ń sọ pé alágbájá kò sírù rẹ kò sírù rẹ bí èèyàn bá kú tọ́tọ́ owó tó gbogbo sẹ́tọ́ bá ṣẹni ẹlẹ́ni ní ọ̀jẹ́ àìtí ìkú rẹ̀ báyìí ṣé o lè lo mọ́tò níbi tó wà ṣé o lè gbénú gbogbo owó tó ní ẹ ó ti di tẹni ẹlẹ́ni àwọn èèyàn ní ná. àmàdúpẹ́ ti wà bẹ́ẹ̀ni tọ́lọ́run òṣòro ti wá báyìí ọlọ́run ó máa ṣe gbogbo wàhálà tẹ́yìn kún iṣẹ́ ìlásán ni wọ́n ní wọn àìwò warapa gbowó àìwò àrùn ẹ̀tẹ́ wọn ní èyàn gbọ́dọ̀ wo wèrè kó gbẹ̀jẹ́ ọ̀nà ọmọ olùtọ̀hún náà tún máa bógi jẹ ẹ kàn ń ṣe wàhálà sá. àbá ńlá bí gbogbo wọn bá ń sọ tẹ́lẹ̀ lóde ìgbà kan nu ìtorí ẹ̀ lèmi ò sí gbogbo wárápá kọmọ mi wọn bá bá ní wárápá ṣùgbọ́n tó bá jẹ́ tó ní wèrè orísun àti jẹ́nu kí ló dùn tó yìí ó lè bí o sí gbàdúrà kọ́pọ̀ nù wọ́n gbádùn kémi ọmọ bá lè rówó ná ìyàwó mi ó jẹun ọmọ jẹ. afa táìmù tí ń lọ bóyá ká tètè máa lọ bí táwa ń lọ. ọmọ à ń lọ bì kan ni à ń lọ bì kan ni mo rí yín náà jalo jalo jalo ó dàbọ̀ ogun bí yìí afala ó dàbọ̀ o afala ó dàbọ̀ o. béèyàn bá tiẹ̀ rí ṣé béèyàn bá wo kò yẹ ká yàrá yín náà ti mọ̀ ya ọtí kìíní bọ̀ lẹ́nu ọtí kìíní bọ̀ lẹ́nu tani ò tí ì mọ omi nù yín o wèrè kúkú ni wọ́n wọn ò kúkú nílé sọ. Uh, uh àmọ́ bóyá àbọ̀ lọ yín nǹkan tó ya wèrè. kú iṣẹ́ o ah, sami. àfa ẹ ká èlé ńkọ́. dáadáa ni ẹ máa kú ọrọ̀ ajé o ẹ kújọ́ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú yes sir ẹ kú tọ́jú àwọn èèyàn wa yes sir ẹnikẹ́ni wá bẹ̀ wá o. àbí àgbọ̀dọ̀ má máa wá kí yín lẹ́ǹkankan nítorí àgbọ̀dọ̀ gbàgbé olóore. Mm-hmm. afa ẹjọ kí la tún wá ṣe ibi ṣe bó níbi tá à ń lọ. Eh, má bínú àbúrò mi ó yẹ kí n sọ fún ẹ pé mo fẹ́ yà sórí àwọn èèyàn yìí mi ò gbọ́dọ̀ kọjá lójúde wọn kí n má yà lọ́dọ̀ wọn àbúrò mi tán bí lé mi gangan ọmọ ẹ̀ ó ní accident kan ó ti lé ní ọdún méjì sìn tó jẹ́ pé gbogbo ẹsẹ̀ oorun pátápátá jégéjégéjégéjégé oorun débi pé lẹ́yìn ìgbà tó lo oṣù mẹ́sàn-án ní UCH àtúngbèwá lut ó lo oṣù mẹ́fà ní lut a tún transfer lọ sí general hospital ó tún lo oṣù mẹ́fà ó lo bí ọdún bíi mẹ́ta tó jẹ́ pé wọ́n ti sọ fún wa pé kò lè fẹsẹ̀ rìn mọ́ àmọ́ ń gbà tá a gbé débí ọdún mélòó ló lò lọ́dọ̀ yín. Ah, a fẹ́ lò tó ọdún kan àbọ̀. ṣí gbogbo ẹ̀ pọ̀ gbogbo ìgbésí ayé tọmọ ìfijẹrora ó ń lọ bí ọdún bíi mẹ́fà ṣòwárí àwọn làwa gbọ́dọ̀ dúpẹ́ fún tọrọ ọmọ tá rò pé kò lè rìn mọ́ ń sìn ó ti figi ṣe ìkẹta ẹsẹ̀ sómi ìwà ní dúpẹ́ bàtà tí wàá gbàgbọ́ yín mo fi wá ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín èyí ọ̀rẹ́ mi ti máa ń sábà bá ṣàwàdà nígbà tá a máa ń wo ọmọ ah. àbúrò mi yẹn ń ọlá ló máa fọ́dún kan àbọ̀ tó ti wà lọ́dọ̀ wa ó lọ gbàdúrà kò ní pẹ́ dé. wọn ló lọ gbàdúrà ṣé àwọn tí ọlọ́run ti bá ayé wọn jẹ́ yìí ẹni tó gé lẹ́sẹ̀ ẹni tó gé ọmọ tá à ń wí ọrùn ẹni o ọdún kẹta tó ti ń gbọ́rùn yẹn rè kò lè yí rí ẹ bá máa bá sọ̀rọ̀ lẹ́yìn báyìí ṣe ló máa yọ báyìí ó máa yọ báyìí ó máa yọ báyìí ayọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tí tí tó fi máa yí tán àbírọ̀ mu pa. ẹ parọ́. kí ló wá fẹ́ fàdúrà ṣe ah. ẹni tọ́lọ́run ò gbàdúrà ìtọ́tún gbàdúrà kí ló fẹ́ fi ṣe. ọlọ́run ló ń fọpẹ́ fún un ọlọ́run ló bẹ́ẹ̀ ni àwa gan-an a máa ń dúpẹ́ lọ́wọ́ olúwa. Ah, ah, ẹ̀yin ṣe máa máa dúpẹ́. Ah, ọlọ́run ló ń fún wa ṣe àpá. Eh, ẹ̀yin tó jẹ́ pé jágilégò ṣoògùn níyí ẹ̀mí ewé ẹ̀mí egbò ọlọ́run kọ́ ló ń ṣe fẹ́yìn. àfà jíjẹ ewé àti egbò lílò ní fáwa ọlọ́run ló fàṣẹ sí àfà ọlọ́run ló fàṣẹ ọlọ́run ló fàṣẹ sí lẹ́nu tí yín bẹ́ẹ̀ ni àfà so ẹ máa ń gbà wọn láàyè kan tó máa gbàdúrà ni. kò ń ṣèwò mùsùlùmí wà láàrin wọn kristẹni wà láàrin wọn tó bá di àsìkò tó máa kírun àwọn yẹn mùsùlùmí ó máa lọ kírun kristẹni náà tó bá di ikú wákàtí àdúrà ó máa gbàdúrà. ẹ ti ń fàyè gbà wọn. á fàyè gbà wọn. ó sùn ni irú ọpẹ́ ìwé lẹ́yẹ kan dá ọlọ́run tó wó sùnsùn tó bà ayé wọn jẹ́ gé lọ́rùn gé lọ́rùn ẹni gé lápá gé lápá wọn tó wá ń dúpẹ́. àfa ẹ jẹ́ lọ ká lọ bí tá à ń lọ ká tètè débẹ̀. ee ká tètè máa lọ má bínú. ẹ mú kọ́sítọ́mà wá fún wa ni. Ah, irọ́ ah. ọmọ kan wá dúpẹ́ ni à ń lọ́ọ̀bì kan ni ni àtàbúrò mi. ẹ kú iṣẹ́ tí mọ́mì bá dé kò ní mo wá kí yín àṣùṣà ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin tún gbàdúrà. pẹ̀lẹ́ sọ́wọ́ yìí ò rọ̀ mọ́ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yàgbà yàgbà pẹ̀lẹ́. Ah. Ah. ẹ pẹ̀lẹ́ kúrò lẹ́wọ̀. ẹ kúrò lẹ́wọ̀. ẹ pẹ̀lẹ́ ṣé ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ ní mọ́ṣúárì mi. bẹ́ẹ̀ ni mi mo ṣiṣẹ́ mi. láti hospital náà ti direct wa èèyàn wa kan ó ṣe dákẹ́ jẹ́jẹ́ báyìí wọ́n wá ní káwa bá ṣe máa arrange ẹ̀ síbi nítorí afẹ́ ẹ̀ ń bá wọn. bí iye wo ni òkú tí ẹ fẹ́ gbé wá. ọmọ thirty two years ni ọmọ kékeré ni. dadi sista ṣe fẹ́ gbọ́ ṣe rí láti age twenty five títí dé thirty five ní òkú tó wà ń bì kò sí space mọ́. ọgbọ́n tán wí mi ò gbọ́ yín dáadáa o. ṣe máa tún gbọ́ as a matter of fact ṣe rí àwọn hospital tó máa ń gbé òkú wá síbí yìí wọ́n ti búùkù ibi ìsílẹ̀ for the next three weeks kódà wa gan a lè gba òkú kankan mọ́. ah bẹ́ẹ̀ ni réètì wo làwọn èèyàn fi wá ń kú nílẹ̀ báyìí o àtọmọdé àtàgbà ló kàn ń kú pípípí anyhow bẹ́ẹ̀ni ó mà ga o àmà tó ẹ ṣe ọlọ́run àbó ìbọn tán wí ni. àfa o gbọ́. o. a jẹ́ wípé ẹ̀dá tó yí wà lórí ilẹ̀ èèpẹ̀ tó ń gbatẹ́gùn tó ń mímì ọlọ́run tí ò mọ̀ rè a jẹ́ pé wèrè èèyàn lonítọ̀hún. Ah ó lanu ni àbí mi rí sọ ṣé onítọ̀hún ò ń ṣe wèrè tàbá rí orúkọ mi ìta lè pe onítọ̀hún tójú wèrè lọ oye orí wọn ló yẹ ká sọ bẹ́ẹ̀. afa ẹjọ ṣé kìí ṣe pé gbogbo orin tẹ́tí mọ́ mi rẹ̀ láti dájí ṣé kìí ṣe pé ẹ fi ń pàṣàmù fún mi ni abẹ́pòwe fún mi ni afa. orí ẹ dàrú inú ẹ bu òórùn sá gbogbo òwe tá à pa látàárọ̀ kò yí ẹ ọpọlọ òde ó yí ẹ nígbà tán bá ní ẹ dúró gbẹ̀kọ́lé ẹ ní dúró gbẹ̀kọ́lé ọdẹ ní ilé kì í lọ́mọ jáde òde ló ń lọ́mọ wálé ìwọ òpònú ayérada yìí òun gbatẹ́gùn ọlọ́run òun rìn lórí ilẹ̀ ọlọ́run ò dẹ̀ dúpẹ́ lókè jákèlè jẹ́ last warning tí mo fẹ́ fún ẹ má ẹ́và wá sí ilé tèmi mọ́ bí tiẹ̀ ṣe ń lọ yìí ò gbọ́dọ̀ wọnú mọ́tò mi olówó mọ́tò ò ní o bó bá ṣe wọ̀n ẹ́ kó délé ẹ̀ ẹ wo ẹ ṣe àdúpẹ́ kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ẹ ṣe ọdún á jìnnà síra wọn ẹ pẹ̀lẹ́ ẹ ẹ òòrùn afa tó ń bá blóòrì tèmi ajá kọ́kọ́ tí n bá fún ẹ ní upper court gbogbo inú ẹ tó tó tí ọ̀rá sọ síbẹ̀ yẹn gbogbo ẹ ló máa wálẹ̀ olórí burúkú ayírádá yín ọlọ́run adẹ́lòmíì dáadáa ẹ̀ tuntun ra yín dá láì bọ́ sọ́wọ́ atúnidá àwa bí tó ń lọ ọ̀rá wọ̀ nínú òun tó ń bá lówó fùwà slim down jẹ́ ń kọ́ bẹ́ẹ̀ fẹ̀ṣẹ̀ yọ gbogbo ibi tá mú ẹ dé òye orí ẹ ò sọ fún ẹ pòwe là ń pa látàárọ̀ ọmọ ẹ̀dọ́gbọ́ ẹ̀wọ̀n ọmọ ẹ̀dọ́dọ̀ aláàárẹ̀ ọmọ ẹ̀dọ́ spiritu amú ẹ káàkiri irọ́ náà ni idiot. ó dàbọ̀ sá abẹ máa dúró síbi. dúró síbi mo rò kó ẹni ò ní rẹ̀ ní kórìkò ní kẹ́kẹ́. pé òun mú mi nílá. ayé alábàá wẹ́ ayé alábàá kò sóhun tó mú lọ láyé kò sóhun ká mú wá. ẹ̀dá kan ń sáré láàlá. ṣàkóso ẹ̀yìn ìmọ̀bàjẹ́ ẹ̀yìn ìmọ̀bàjẹ́. dáa fún ọ. mo dára bàbá yìí ti bá yín mi jẹ sá bàbá yìí ti bá yín mi jẹ bàbá yìí bàbá yìí mi. kì bá ṣe wípé mo níbẹ̀rù ọlọ́run nínú ni àbí tí mo bá jẹ́ ọlọ́run gangan tó dá gbogbo wa èrò yìí máa dáná sun yín lẹ́sẹ̀kẹsẹ̀ láì ní gbọ́ tàbí ṣùgbọ́n ìwọ ò wá ní ọlọ́run ò ṣèwọ́ lóore ládùúrú bọ́lọ̀ ṣe kẹ́ ẹ tó ṣé bó ti fojú ara ẹ rí odò hospital ọ̀rẹ́ni tó tu ẹ ọ̀rẹ́ni tí ò tu ẹ òde mọ́ṣúárì ọ̀rẹ́ni tó tu ẹ ọ̀rẹ́ni tí ò tu ẹ ọ̀rẹ́ni tó jù ẹ lọ òdọ́gba wèrè bákan náà ṣé níjọ́ tó ti ń rìn tí ẹ̀dá bá wá ń sunkún wípé òun ò ní bàtà níjọ́ tó ti ń rìn ọ̀rẹ́ni tí ò lẹ́sẹ̀ méjèèjì tó dẹ̀ yìn Ọlọ́run lógo tó dẹ̀ ń ṣàlẹ̀ hamdulilayi ní gbogbo ìgbà wọ́n wá ná lọ́hùn ò kọjú sí wọ́ṣẹ́ lóore onímọ́tò tó dáa tó ń gún ilé tó da ló ń gbé àdúgbò tí wọ́n ń gbé yẹn àdúgbò tó jẹ́ pé bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá rí ìwọ gan lóde wọ́n ń fọlá àtìyẹ tọrọ ni kí ló dé kí ló dé tó wá jẹ́ pé ìwọ̀nba èèyàn tó jù wọ́ lọ ni wọ́n ń wò níwájú òwò tí ẹ gbàgbèje èèyàn tí wọ́n jù lọ ah yaba ni ádámọ̀ ọlọ́run fún wa lórúkọ nínú kùránì pé aburú nínú gbogbo ohun tí ọlọ́run dá sílé ayé àwọn ọmọ èèyàn la burú jù la ṣòro jù ẹyẹ oko tó ń wò yẹn wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ń ṣàfọ̀mọ́ fún ànábì wa adéwálé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹja omi ẹran inú igbó o rò pé bí agbára wa ṣe tó nìyẹn ni tí ọgọ́rùn-ún èèyàn tán bá di màálù kan mú tí kì í bá ṣe tàṣẹ ọlọ́run ọba olódùmarè àtó mú màálù ẹyọ kan ọlọ́run ọba wa tẹ̀rí wọn bá fún wa débi pé tàbá fẹ́ dúnbù màálù gàgà ọmọ kékeré àwa mu àdádùbúlẹ̀ á dẹ̀ tún gbọ́rùn ẹ̀ dúró báyìí ẹ mọ̀ pé ó tẹ̀lé àṣẹ tọ́lọ́run pa ni wípé àwọn àwa ọmọ èèyàn àwọn ẹranko yìí ní káwa máa pa jẹ síbẹ̀síbẹ̀ wọ́n ń dúpẹ́ ewé inú oko tó ń rí tó ń fẹ́ lẹ́lẹ́yìn tó bá fẹ́ lọ sọ́tún tó fẹ́ lọ sósì ó ń ṣàlẹ̀ alhamdulilayi fún Ọlọ́run ni ọdẹ ń ṣàfọ̀mọ́ fún adéwálé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹja inú odò bákan náà kí ló wá dé tó já wa ọmọ ènìyàn a nítẹ́lọ́rùn kò jọ mí lójú àfáà kan sọnù tíra tiẹ̀ wọ́n ní bọ́lọ́run ṣe ṣẹ̀dá àwa ẹ̀dá ádámọ̀ nìyẹn wípé kòtó kòtó kòtó náà la máa bá wọnú kòtó odijọ́ abá tó dénú kòtó ká tó sinmi àgbàjá láyìlá ilànà Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam tó bá tiẹ̀ wo tiẹ̀ yọ àlàáfíà tọ́lọ́run fún ẹ lásán ṣé bẹ́ẹ̀ hospital ló ti dé yẹn o ò ráwọn tí wọ́n ń fóúnjẹ bẹ̀ tọ́ ń bẹ̀ wọ́n pé jọ kó jẹ́ jọ jẹ́ omi ẹja ti korò lẹ́nu tí wọ́n ní mi ò fi yọ̀ wọn àfi ń gbórúkọ ọlọ́run ga ni ò ti ráwọn tó wà lọ́gbà wèrè ọlọ́dún márùn-ún ọlọ́dún mẹ́wàá níjọ ò ti dáyé òòrẹ́ ni tó jẹ́ pé abẹ́ bíríìjì ló rọra gba àyè kékeré kan sí táwọn kan dẹ̀ tún ń gba owó lọ́wọ́ ẹ̀ láláì tí ìnáwó ó ń sun abẹ́ bíríìjì yẹn níwọ̀nba àyè tán fún ó ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀dá kan tiẹ̀ wá wà tó jẹ́ pé àtàbẹ́ bíríìjì o àtinú gọ́tà ibi tílẹ̀ bá ṣu wọn bá sí ibẹ̀ náà ló máa sùn sí ó ń ṣọpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ò tí ì rí àwọn tó jẹ́ pé etí omi ni gbogbo ìgbésí ayé wọn ibẹ̀ náà ń bímọ sí náà ti ń jẹun náà ti ń mu náà ti ń wẹ̀ ibẹ̀ náà náà ń sùn ìwọ wá ní wo lè ṣọpẹ́ àjà àfàlàtà kiri náà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o alukurani ló ń bá wa sọ̀rọ̀ ó nórí yín dàrú ẹ má bínú lórí yín ò pé ẹ ṣe làákàyè bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìwà máa wá sá kiri báyìí wo bí jẹ́ kí n sòótọ́ fún ẹ gbogbo ìrìn àjò ẹ bó ṣe rí èmi tí mo plot ẹ rí èmi mo plot èèyàn yìí níbi tó ti fẹ́ lọ wẹ̀ lóru èmi mo plot èèyàn síbẹ̀ pé kan rí ẹ nítorí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé ojú méjì ò gbọ́dọ̀ rí àwa tá wà ń di ẹ̀ rí àwa la pílánì pé kéèyàn rí ẹ kó bá a tún lè mọyì ọlọ́run irọ́ náà ni apálówe àsọlọ́rọ̀ àṣelójú kò yí ẹ náà gbogbo nǹkan ní ẹ tó lọ tà tó kówó ẹ sàkáǹtì mi èmi ò ná kọ́bọ̀ ńbẹ́ o owó ẹ wà nínú àkáǹtì mi digbí gbogbo ohun tí mo ní o ṣe tèmi ò bá da bí ọgbọ́n kí ni kò ṣe mo mọ̀ pé tó bá kúrò lọ́dọ̀ mi wàá gbọ̀dọ̀ ẹlòmíì lọ bá a fa ọ̀bá dẹ̀ fẹ́ lu jìbìtì ẹ̀yin náà lẹ máa púùsì wọn débẹ̀. joko jókòó joko joko ẹ jókòó jókòó jókòó mò ń bọ̀ mi ò tí ì dé mò ń bọ̀ mi ò tí ì dé ṣé tèmi ò bá wá da bí ọgbọ́n wàá gba bòmí lọ bẹ́ẹ̀ lòmíì náà kí ni ẹlòmíì ò ṣe nínú ojú kòkòrò pọ̀ lóru tí wọ́n gbé wá àníyàn lọ mi òkú ó wá àní ò mi wómi kànga ó wá wọ́n tún bá ẹ̀sùn dánwò lórí ẹ̀ o. tó lórí òye òye orí ẹ̀ ò sọ fún ẹ pé e, e, e, eléyìí ti tó ẹ bẹ́lòmíì ṣe ń gbọ́ lọ́hùn ṣé pẹ̀lú máa máa bọ́ lọ́hùn bínú tó bá jàjà rẹ ní títí ẹjú tòun lọ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó kọ́ ló wà ní tí ò lálàáfíà àfihàn wọn àfi ọlọ́run ga ìwọ ò ọmọbìnrin mélòó lọ́jọ́ orí ẹ thirty two years ṣé ayé ti wá parẹ́ náà nìyẹn ṣó ti rora ẹ pín kó ti tọ́ fún ẹ náà nìyẹn lórílẹ̀ alààyè kódà kó wá wọ seventy years kó má ní láárí tó lálàáfíà ó gbọ́dọ̀ máa ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó máa ṣe alihamudulilayi alihamudulilayi alihamudulilayi òun gbatẹ́gùn sára ò mọ́bi tó ti wá orísun omi la mọ̀ á mọ́bi tó jò ti wá òjò àárọ̀ lásìkò tílẹ̀ bá mọ́ ojú ọjọ́ alákérédé tó bá yá á tún dòrùn oòrùn á tún di àwọ̀mọ́jú àdẹ̀tí ìṣọ̀pẹ́ fún ọlọ́run ọba náà láìlà ìlànà muhammadu rasulillah sallallahu alaihi wasallam àmọ́ ara ìyàtọ̀ ọlọ́run fẹ́ jẹ́ ọjẹ́ nítorí mo mọ̀ pé gbogbo dúkìá ẹ̀ tó ta yẹn ó ta ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní owó tí o lè ríra àmọ́ owó ẹ wà intact o èmi ni mo sọ gbogbo owó ẹ tó kó wá oníye máa dá padà fún ẹ. ṣe ọ̀pá ìbò mi inú mi ò mú ní ẹjọ́ ẹ dáríjì mi ẹ bá bẹ lọ́hùn kó ló ń dáríjì mi pàápàá àìlóye ló dà mí láàmú mi lóye ní àfa ìjọ kò yé mi tẹ́lẹ̀ ni àmọ́ ti yé mi báyìí. ó máa ṣe o kílẹ̀ bí ikú nínú ẹni tó ti pa kílẹ̀ bí ikú nínú ẹni tí ṣìnà pa a máa kígbe ayọ̀ kiri àní kígbe ikú mọ́ láì mọ̀ pé ikú kì í déédéé pa ni ayọ̀ ló ń pààyàn tí kì í bá ṣọ̀dọ̀ mi lọ́lọ́run darí ẹsẹ̀ sí òmọ̀rìn tó ti máa ó dá nínú ìrìn àjò ta ní orin tó bá ti máa lẹ̀mí ẹ̀ náà lọ ṣé kò ti lọ. lọ ronú ẹ wò dáadáa kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo bẹ̀ ìbá aládùúrà kan náà ọba aláàánú jùlọ kó dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ jì mí kó dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa nítorí iná láàgọ́ fúrú rahim ìwọ lọ́ba tó ń ṣàánú ẹ̀dá aṣàwà dárí ẹ̀ṣẹ̀ wájú wa o aláwọ̀ mọ̀ rọ́bà náà àtìná fèèdùn níhà àṣànàtà wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil